ẹ kú dédé àkókò yìí jákèjádò ibi gbogbo tẹ̀tí náà fàní láti máa wo ìkànnì yìí ìròyìn àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ló ń dé sétí gbọ́yìn àti sójú ìwòran yín lórí ìkànnì BGI TV yorùbá olúṣọlá oyènẹkàn lóníròyìn ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó ṣúyọ nínú ìròyìn náà ẹgbẹ́ òṣèlú APC ti sọ wípé ìfọwọ́sowọ́pọ̀ Kwankwaso àti Peter Obi nínú ètò ìdìbò tí yóò wáyé lọ́dún 2027 òun náà ni yóò fìdí jálẹ̀ èèyàn kan ti gbẹ́mìímì nínú ìkọlù kọgbà tó wáyé lọ́jọ́ ajé monde àná láwọn ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Rivers arábìnrin oníṣẹ́ nàbì kan ló ti gún oníbàárà rẹ̀ pa ní ìpínlẹ̀ èkó látàrí bó ṣe kọ̀ láti fún un lówó iṣẹ́ rẹ̀ bàbá kan tó jẹ́ bàbá àwọn ọmọ mẹ́sàn-án gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ ní ìpínlẹ̀ delta ìjọba ìpínlẹ̀ èkó bẹ̀rẹ̀ sí ní jẹ́jọ́ pẹ̀lú àwọn dókítà méjì kan lórí ẹ̀sùn bí wọ́n ṣe gbẹ̀mí lẹ́nu ẹni tó jẹ́ aláìsàn wàyẹ ẹgbẹ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ ẹgbẹ́ òṣèlú ti ń léwájú lórílẹ̀‐èdè wa nàìjíríà yan ẹgbẹ́ òṣèlú APC òun náà ló ti sọ̀rọ̀ lórí ìbáṣepọ̀ àti ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ òṣèlú NNPP àti ẹgbẹ́ òṣèlú Labour Party èèyàn ẹni tó jẹ́ àwọn adíje dupò wọn Kwankwaso àti Peter Obi fún ètò ìdìbò gbogbo tí yóò wáyé ní ọdún 2027 òun náà ni wọ́n ti sọ wípé ọ̀rọ̀ náà ni kò dàbí ìdúkokùn bẹ́ẹ̀ sì ré ní kò yọ ọ̀tún inú kan ní ara wọn ní ọjọ́ ajé monde àná òun náà ni ẹni tó jẹ́ alukoro adarí alukoro fún ẹgbẹ́ òṣèlú APC yun Bala Ibrahim òun náà ni ó kéde nínú ọ̀rọ̀ rẹ̀ wípé fífọwọ́sowọ́pọ̀ Obi àti Kwankwaso òun náà ni yóò fìdí jẹ́lẹ̀ nígbà tí ó bá máa fi di ọdún 2023 2027 nítorí pé ṣáájú ọdún 2023 òun náà ni ìlú eléyìí ló fìdí jálẹ̀ bẹ́ẹ̀ sì rí àwọn orí gẹ́gẹ́ bí ìdúnkokò ní ọjọ́ àìkú Sunday tá a bá gbàgbé òun náà ní ẹni tó jẹ́ akọ̀wé fún ẹgbẹ́ òṣèlú Labour Party Umar Faruku òun ni ó ti ń ṣàpèjúwe wípé àwọn ti kí Kwankwaso káàbọ̀ sínú ẹgbẹ́ wọn bó ṣe ṣe tó láti darapọ̀ mọ́ Peter Obi láti lè rí wípé wọ́n borí ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú ètò ìdìbò gbogbogbò tí yóò wáyé ní ọdún 2027 èèyàn kan ti gbẹ̀mí mì nínú ìkọlù kọgbà tí wọ́n ní ó ṣẹlẹ̀ níbi tí wọ́n ti ń yìnbọn lóní kíkankíkan ní agbègbè tí wọ́n pè ní bol ní ìjọba ìbílẹ̀ kánà ní ìpínlẹ̀ rivers lọ́jọ́ ajé monde àná yìí ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ni kò tí ì fi wọ́n gbangba gbàgbà ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà bóyá wọ́n fi ìfẹ̀rúnúwọ̀n ní tàbí láti ọwọ́ àwọn ọmọ fi olóṣèlú ni bí wọ́n ṣe ṣe ìkọlù sí àwọn ìjọba ìbílẹ̀ ọ̀hún náà lẹ́yìn ìgbà tí iléeṣẹ́ ọlọ́pàá tó ṣí ìjọba ìbílẹ̀ mẹ́tàléní ogún ọ̀hún náà sílẹ̀ láti oṣù keje tí wọ́n ti tì í pa ẹ̀wẹ̀ èèyàn kan tó kọ̀ láti fi orúkọ rẹ̀ jáde náà ló fi ìrè náà nílẹ̀ wípé ìṣẹ̀lẹ̀ náà tó ṣẹlẹ̀ ní agbègbè borí náà ni ó fà á tí àwọn ọmọkàn fi ọ̀hún náà bẹ̀rẹ̀ sí ní yìnbọn ló ní kíkankíkan lọ́sọ̀gbọ̀n tó fi mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kí wọ́n máa sá kíjokíjo káàkiri ṣùgbọ́n tí ìròyìn náà fi díẹ̀ múlẹ̀ wípé àṣìta àbọ̀ náà ni ó ba arákùnrin kan lásìkò ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n ń sá kíjokíjo kiri ṣùgbọ́n tí wọ́n sì gbìyànjú láti tètè gbé ọmọ náà lọ sí ilé ìwòsàn tí ẹ̀mí sì bọ́ lẹ́nu rẹ̀ lára àwọn ìjọba ìbílẹ̀ tí wọ́n ṣe ìkọlùsí wọn náà ní ìjọba ìbílẹ̀ Emuwa àti ìjọba ìbílẹ̀ Ikwere lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣe ètò ìdìbò ní ìpínlẹ̀ ọ̀hún náà lọ́jọ́ sátidé àbámẹ́ta tí wọ́n sì ń retí kí àwọn alága ìjọba ìbílẹ̀ wọn kí wọ́n padà sínú ọ́fíìsì wọn arábìnrin kan tó orúkọ rẹ̀ jẹ́ Joy Calvin tó jẹ́ òṣìṣẹ́ oníṣòwò nọ̀bì èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń pè ní olóṣó òun náà ni wọ́n ní ó ti gun oníbàárà rẹ̀ ẹni ọdún méjìdínláàádọ́ta ló ti gun pa ní agbègbè e, ní agbègbè jẹ́kọ̀dé estate tó ń bẹ ní Lẹ́kì ní ìpínlẹ̀ Èkó arákùnrin tó gbẹ̀mí lẹ́nu rẹ̀ náà ni wọ́n pe orúkọ rẹ̀ ní Ọ̀káfọ̀ ìṣẹ̀lẹ̀ òun náà ló ṣẹlẹ̀ ní fẹ̀rẹ̀ ọjọ́ ajé monday àná níbìkan bíi aago márùn-ún àbọ̀ fẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn náà ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ọ̀káfọ̀ òun náà ni òun gbé arábìnrin jọ́yẹ̀ òun náà lọ sí ilé rẹ̀ ní àṣẹlẹ̀ ọjọ́ àìkú sunday mọ́júmọ́ ọjọ́ ajé monday tí ó sì fẹ́ máa lọ ní ọjọ́ ajé monday ṣùgbọ́n tí ó fún ní owó tí ò tó owó tí wọ́n jọ fẹnu kò lù fẹnukò lé lórí èyí náà ni ó fa gbọ́nmi sí omi òtò láàrin àwọn méjèèjì kó tó di wípé oníṣòwò náà bí ọ̀hún arábìnrin ọ̀hún náà mú nǹkan tí ẹnu rẹ̀ rí ṣanṣọ tí ó sì fi gun arákùnrin ọ̀ọ́kàfọ̀ ṣùgbọ́n kí wọ́n tó gbé dé ilé ìwòsàn ní ẹ̀mí ti bọ́ lẹ́nu rẹ̀ ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ọ̀hún náà ìyẹn Benjamin Hundeyin náà ló fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀ lẹ́yìn ìgbà tí ọ̀rẹ́ olóògbé ọ̀hún náà tó wá sọ ọ̀rọ̀ ọ̀hún náà ní iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní àgbègbè ìlàsàn ní ìpínlẹ̀ èkó ọ̀hún. bàbá àwọn ọmọ mẹ́sàn-án kan òun náà ló ti wo sùsùn tó sì ti gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ orúkọ bàbá òun náà ni wọ́n ní oúnjẹ ọ̀gbẹ́ni Charles eléyìí tí wọ́n ní ó gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ ní agbègbè abúlé tó ń jẹ́ abúlé jẹ́tò ní ìpínlẹ̀ Delta ó ní ìṣẹ̀lẹ̀ òun náà ni ó ṣẹlẹ̀ ní òwúrọ̀ ọjọ́ ajé monde àná lẹ́yìn ìgbà tí arákùnrin ọ̀hún náà tí ó gbé àwọn eh, nǹkan tí wọ́n fi ń pa pa epo àti pa kòkòrò tí ó fi gbé e mú gẹ́gẹ́ bí ìròyìn náà ti fìdí ẹ̀ múlẹ̀ fáwọn akọ̀ròyìn ọ̀gbẹ́ni Charles ọ̀hún náà ni wọ́n ní ó ń gbé ní abúlé jẹ́dọ̀ ọ̀hún náà ti ń níjọba ìbílẹ̀ ọ̀pẹ̀ ní ìpínlẹ̀ Delta ọ̀hún náà tí wọ́n sì sọ yìí pé ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ náà ni ó ti ṣẹlẹ̀ ní agbègbè ọ̀hún náà tí wọ́n sì sọ pé lẹ́yìn ìgbà tí arákùnrin yìí gbé nǹkan náà mì ni ìkan lára àwọn àánú rẹ̀ tó gbé ní agbègbè ọ̀hún náà kó tó yọjú síbẹ̀ láti dóòlà ẹ̀mí eh, rẹ̀ òun náà ni èlérú ló ti sùn yìí wọ́n fi ìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà múlẹ̀ wípé ọ̀gbẹ́ni Charles ọ̀hún náà ló wà lára àwọn tí wọ́n jẹ́ fìgìláńtè ní abúlé ìjẹ́dọ̀ ọ̀hún náà eléyìí tí ìjà ṣẹlẹ̀ láàrin òun àti ìyàwó rẹ̀ ní kò pẹ́ kò pẹ́ yìí lẹ́yìn ìgbà tí ó bẹ ìyàwó rẹ̀ wípé kó má fi òun sílẹ̀ tí ìyàwó rẹ̀ tí ó sì fi sílẹ̀ tí kò gba ẹ̀bẹ̀ rẹ̀. àwọn dókítà méjì tó jẹ́ dókítà oníṣègùn òyìnbó tí orúkọ wọn jẹ́ Michael Àtìbà àti Michael Ògbèyí òun náà ni wọ́n ti bẹ̀rẹ̀ ní jẹ́jọ́ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Èkó níwájú ilé ẹjọ́ gíga ti bẹ̀ ní ìlú Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó nígbà tí ẹni tó jẹ́ adájọ́ Oyíndàmọ́lá Ọ̀gádà tó níwájú ìdájọ́ òun náà lórí ẹ̀sùn gbígbẹ̀mí lẹ́nu aláìsàn kan tí orúkọ rẹ̀ jẹ́ Èjìló Ìkòròbì wọ́n ní ìṣẹ̀lẹ̀ òun náà ni ó ṣẹlẹ̀ ní ọjọ́ karùndínlọ́gbọ̀n oṣù kẹta ọdún tá a wà nínú rẹ̀ yìí látìgbà tí wọ́n ti wọ́ àwọn àwọn tí wọ́n fi ẹjọ́ òun náà sùn tí wọ́n fi wọ́n wá tí àwọn dókítà òun náà sì bẹ̀bẹ̀ wípé àwọn ò jẹ̀bi kí wọ́n sì ṣíjú àánú wò wọ́n ẹni tó jẹ́ gẹ́gẹ́ bí ẹni tí ó wọ́ wá sí ilé ẹjọ́ òun náà tó sì ń gbẹjọ́rò fún àwọn tí ó fẹ́ jẹ́ kí ètò ìdájọ́ náà kó fẹsẹ̀ múlẹ̀ tí orúkọ rẹ̀ jẹ́ AO Azeez òun náà ló sọ pé àwọn dókítà méjèèjì wọ̀nyí òun náà ni wọ́n hùwà láàbìyé lẹ́yìn ìgbà tí arákùnrin tí orúkọ rẹ̀ jẹ́ Ejiro Ugorobiye tí wọ́n gbé wá sí ilé ìwòsàn tí wọ́n kọ́kọ́ gbé lọ sí ọ̀dọ̀ wọn Michael Ugbeyi lẹ́yìn ìgbà tí ó ní ìfarapa ẹsẹ̀ ti nígbà tí ó lọ ní orí pápá tó sì ní ìfarapa ẹsẹ̀ tó sì fẹ́ gba ìtọ́jú náà ni wọ́n gbé lọ sí ọ̀dọ̀ dókítà yìí láti ọwọ́ màmá rẹ̀ eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ òròyìn náà tó dé ọwọ́ rẹ̀ ṣùgbọ́n lásẹ̀yìnwá ni wọ́n sọ pé wọn yóò ṣiṣẹ́ abẹ fún eléyìí tí ó fi mú un láti pe dókítà kejì tí ẹ̀mí ọmọkùnrin ọ̀hún náà tó sì lọ sí ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà. ẹ̀yin ará ìròyìn àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà kò ní jọba lọ fún ti ọ̀sán òní yìí ẹ má gbàgbé láti máa tẹ̀síwájú láti máa wà lórí gbogbo àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa ẹ láìkì ẹ ṣíà rẹ̀ lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa gbogbo lójú òpó facebook gbàgede ìmọ̀ with aláwìyé àdébáyọ̀ lójú youtube bàbá gbàgede ìmọ̀ tv instagram gbàgede ìmọ̀ underscore twenty two lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ náfààní láti pè wá sí fún ìpolówó ọjà tàbí nǹkan kan òun náà ni ó lọ tó ń bọ̀ lójú àmúhùnmáwòrán yín yìí yóò ló ti mú ìròyìn náà wá sí ojú ìwòran yìí àti sẹ́tìgbọ̀n yìí ẹ ṣeun bẹ́ẹ̀ tí wọ́n wá ẹ̀ máa yáṣẹ́ o. Audio Jungle.